money for this life. Ozu, Ozu. Eh, ọlọ́run ọmọ sọ wa ni pẹ̀lú àwọn intimidation táwọn èèyàn máa ń rí lórí social media ọkùnrin tí ó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan tẹ́ ẹ gbọ́ ohun rẹ̀ tó ń ṣe get money for this life ẹ̀ Ozu Ozu òun lẹ̀ ń wò nílẹ̀ yìí o eh, tọwọ́ sìnkún àwọn ọlọ́pàá eh, tí wọ́n ti tẹ̀ àti kidnapper ń wèrè eh, ọ̀dẹ́kùn náà lẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ òun tí ń jó pẹ̀lú ọmọge àbíkọ́ lọ́wọ́ ṣàánú wa Àbújá wọn ti ra kó Eh, èèyàn ní jí gbé. they always call about for twelve the guy name is Milo so please forgive me. but this one na your guy you don see dajima talk say you came and met him say you wan open your children account and na to monitor am. Sir, please forgive So you want to tell us saying only two people you don't join them go kidnap? Yes, sir. sir You're a liar. Now this the same don't carry me this face no, i dey see am e dey lie down for no. chair like this i don't see don't don ta comot chair i see your face e dey lie down koro i go go court go you now you be first person where i go point and for court. ẹ ọwọ́ ti bá ẹpọn wèrè ẹ eh, eh. eh, eh, eh gbogbo ń tolè bun tole. ń tolóhùn ẹ̀rí Eh, ṣe rí denku denku ẹ ọ̀ṣù ọ̀ṣù ọ̀ṣù wọ́n mọ̀ fọ́nwó káàkiri club eléré ibú. wọ́n ní owó tí wọ́n sì bánú àsùnwọ̀n àkáǹtì rẹ̀ ọ̀hún wọ̀ bíi seventy million naira tí ò lè àkáǹtì fún ẹ ọmọ Bayelsa ni ẹ ní wọ́n ní big boy níbi ṣe máa ń náwó làwùlàwù ẹ ní club ni àwọn kan máa pè ní IK ó kọ rẹ̀ gangan ni John ẹ Leon sẹẹrí Ọlọ́run ọsàánú àbáwọn yẹn bá ń ṣe ọsù ọsù ẹyà á mọ béèrè dáadáa kí ni ìtumọ̀ ọsù wọn àkúkú mọ oríṣiríṣi ọsù táwọn ẹlòmíín ṣe kọlọrun ọsàánú wa yóò bá report. get money for this life ọsù ọsù. dey lie down korokoro for chair when they carry me dey. <laughs> sir i no do anything concerning your matter. lie lie to lie lie i dey see your face i no dey see concern your matter sir please una forgive me abeg sir sir forgive me my wife just born sef the born na six months look at look at look look at ajima break a leg you una forgive am and you dey look for forgiveness forgive eh, me sir ẹ̀gbọ́n tí wèrè ń sọ oníyàwó ń ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ lé ní lórí ibú nígbà wọn bá fẹ́ gba ránṣọ́ọ̀mù wèrè wọn ojú wọn ò lè kankankan wọn dájú wọn ṣe pa bàbá kan ní Ògbómọ̀ṣọ́ ńjọ́ nínú àwọn olórí ibú wicked soul ẹ wò Ọlọ́run ó ṣàánú wa ni ìwà ìjínigbé ó ti wá gògò báyìí Ọlọ́run máa ṣàánú wa àwọn èèyàn ńláńlá nísìnyí bẹ́ẹ̀ndì wọn ẹ wò Yorùbá report náà ni ẹ lẹ́ o. sọ́dọ̀ kankan ee ee wúbi dis.